أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم آمنت بالله العظيم وكفرت بالجبت والطاغوت واستمسكت بالأروة الأفقى لا انفصام لها والله سميع عليم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على رسول الله الكريم سيدنا وحبيبنا محمد صلوات ربي وسلامه عليه وعلى آله وأصحابه أجمعين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم فألهمنا الصواب وجنبنا الأخطاء بما لفضلك وكرمك يا ذا الجود والكرم والإحسان والمن رب اشرح لي صدري ويسر لي أمري وهل عقدة من لساني يفقه قولي ست الله مجبل علينا وعين الله ناظرة إلينا بحول الله لا يقدر علينا والله من ورائهم مهيط بل هو قرآن مجيد في لوح محفوظ بلا حول ولا قوة إلا بالله العلي العظيم السلام عليكم ورحمة الله وبركاته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 aju annabai muhammad sallallahu alaihi wasallam ana ini atawra anki abdullahi bin amr bin las ome dove tonore oni carbon reva dove ini aju ono dia kaine erika annabai muhammad sallallahu alaihi wasallam ebi ni bira kubi obi ọrịa na dakata nwa obi ewere jujugwu obi dọọbọ ọzọ na sọnwe tweba inogwu dọọbọ ọba na sọhimi ama ọ ọ jẹ ihe dove uvihone na idoji hivi ayo ohi kanyere anama ina kana na bai muhammad sallallahu alaihi wasallam ọ̀rọ̀ ní bọ̀bọ̀ kúkọ́ yára anyị káyé káyé obi tó ń tó mórí yìí ló sì máa rúhìọ́ daka yon to muri kai ya muhammad ya ala abdul muttalib ma ya muhammad ma ya nan ya abdul muttalib innakum tumatiluna bidday adaw min nana so otori mei wala rota ni du asi mei ni we shonene desi maru yon to muri oro ọmọ ìdí sàábẹ̀ ni عمر رضي الله عنه الفاروق رضي الله عنه يعني ما قام صلاه انتم الفاروق عمر رضي الله عنه dɔkɛ wɔn tó omori yi sóde mma daara so ɔtɔn tó omori esóde ɔbɔ na ɔwɔ sima tó tó omori yi so tó omori wa kaa hɛ no don tó omori a kaa hɛ omar kaa hɛ. لقد كنت أنا وهو أهوج إليك من هذا

Karị ọ̀dọ́gbìdàn wà ọ̀bọ̀ ìdẹ̀ kẹ́nẹ̀ ọmọ ẹ̀bọ̀ ìdẹ̀ kẹ́nẹ̀ dọ̀ kàákàyè ẹ̀hún náà ní ehi àdùnmọ̀ tọ́lẹ̀bà láàbì na náà asọ́tọ́ ìrì eyi wọ́n mi sika wọ́n nne na sì máa rí hẹ́ ọ̀bẹ bí ètura ọ̀gìdì dị ọ ẹ̀rì sẹ́yà ní ìlú dọ́tẹ́ wọn sẹ́wọ̀n nìkan ẹ̀yìn rẹ̀ nẹ́rọ lẹ̀mẹ̀ ẹ̀mọ̀ tó múrí kàkẹ́ mẹ́. ìdí discipline náà ni yàrá sábẹ́ ẹ̀ mẹ́rin. ẹ̀nẹ́fà nínú àmẹ́rẹ́ yìí akẹ́dí ọ̀dà fún wọn tó múrí. dọ́ọ̀ kìí bẹ́sù tirẹ̀ ama sísú gẹ́wò. sọ́lá tó múrí ni. don tó mori aka yi nka ɛbi sabɔrɔ ka wa mɛkɛ na e wɔnɔ ni bɛyi ɛbi sabɔrɔ ka wa mɛkɛ ɔno tó mori aka ne bɔ bɔnɔ ni bɛyi de umar rɔdi allahu anu dɔnni ko ezo tó mori yɛ yi kɔka sabɔrɔ kɔ na ya mɛmɛ don tó mori kɛ umar. ka kae ojozoboro hɔmota ntomori ɔre ɔta rɛ ntomori ɔre no bɔbɔ ọrịa no no ta rɛ ya ntomori na ɔrɔ aka anyị spika na bee ike nwụ ọsụlatụ ntụmori ndụ sai uh, ntụmori sallallahu alaihi wasallam ọma nsị kaị umar ka kaị ọkaị ọtanwatanwa dị ojozoboro ha mụta dụwara kaị ọnụ ntụmori kaị májòzò bóru ṣọ́ọ̀ta káyọ̀ká òjòzózózà òjòzé bìrẹ̀tẹ̀rẹ̀ ọmọta lóore káyọ̀ ní tó mórí ká májòzé bìrẹ̀tẹ̀rẹ̀ ṣọ́ọ̀ta ìsáwọ̀kẹ́ omar wà mẹ́kẹ́yìn ní ẹ̀wọ̀n náà gẹ̀yìn kéré bìrẹ̀tẹ̀rẹ̀ ní tó mórí àkáyẹ̀ náà ọkaayọ ọkaayọ no baba kwụkwọ nọ nka ye jose biletere họmụta ọdịka jeevi ụmọniji ka na-esi su tootu ovesi tu dove lere nwọrọ evi jose jirajira nọ na e, dova ha mpa e, reka ayọ nọ ntọ omorika ma jeze biroboro ebiletere shọta ụmụosi tu emaresheka ya na ya ọhịa ọbụghị ọbịa láti ohun tó mọ̀ yìí ẹgbẹ́ náà mọ̀ na anyi sọ tó mọ̀ yìí sẹ paa anyi sọ tó mọ̀ yìí sẹ paa isọ tó mọ̀ yìí sẹ paa mìíràn àwọn nìyẹn ọbẹ kẹwọn náà kẹwọn èsì rí abùlé ẹ̀ta ama kàgbókò ọmọ níwáàzí àmúwáàzí yòó. ihe wee vetu ọka e, anyị ọnọ nere igeje dọọma na aka giragiri ahịa ọnụ azụ jozeze na-ata akọrọ ihe wee vetu ya taa ma ka ọ jee anyị ọnọ na aka giragiri ihe azụkwa ma ẹ̀rọ náà kò jẹ́ mi dọ́nà na ọbẹ̀ dá aka giragiri ahịa ọnụ azụ jozeze ya taa

aba anọ ma ebe nika ya ọrụ nụ kawa adọghị ebire na ọrụ kawa mee ije anyere n'aka na ọrụzi na sa ọnụ na-esi ihe mere ụka ọrụ ebi n'aka na ọta ọrụzi na sa abikwa ma ewu ndị dị ụdị ni klọb ọnyara klọb la n'akwụkwọ asị eme ida enyi ka ehuze ka ọrụ naanị klọb ọmụghara ebe ndị sebe dọla na ma anụ mee echisekwere nso ke na ọkụkụ bọrọ ọ̀sán ọmọ ma wọ́n tí ó tó múrí ọ̀sẹ́ pẹ́ ẹ̀rọ náà nìka yìí ọ́ yìí lè bì rà. láti ohun tó múrí nìyí ọ́ yìí lè bì rà. ìdí wàá rẹ̀ bá wúri wúri ẹ̀ ọlọ́mọ àmọ́ òwúwọ́ tí ó wọ̀ náà yọ adakawo lọ náà ọdún rẹ̀ kọ̀ wọ́dọ̀ òde ọ̀ ẹ̀dàkẹ́ rú sanyi wẹ́rù ká gírè yìí tàbí mọ̀tàwọn ṣanyẹyà ẹ́ ìjòdú rẹ̀ sọ káyì akalamakala àṣùgbò ayò láti ọ̀tọ́ mọ̀rí nì àṣùgbò ayò wọ́n ká ilẹ̀ mọ̀ mẹ́rin mẹ́rin ká ààbà mọ̀mọ̀rọ̀kọ̀ ya ní àpọ̀ mọ̀wọ́ mọ́nìkà

amadu ntu omuli kae omar tonte kae ara nya na kweti dis kona wo okae on kae le sabro kawa kae e sabro kawa me kae nei kae ko jore ojere bretere omota do akae me kana jere bretere shota salawatu rabbi assalamu alayhi ida ya ina ni mebiro nono ọ̀rọ̀ ẹ̀tẹ̀tẹ̀rẹ̀ wọn ní múrí ọba ya múrí ọ̀nà ọba ya báyìí múrí ọ̀nà ọba ya báyìí nílẹ̀ múrí ọ̀nà ọba ya báyìí nílẹ̀ amin ọba ọba ya ó broda. brọ́dà broda brọ́dà mẹ́rẹ́ ẹ̀dá rẹ̀ ẹ̀dá ọ̀sẹ̀ nínú ọdún brọ́dà sábà àárẹ̀ wọn àná mi àrẹ̀ wọn nínú mi àrẹ̀ wọn nínú àṣìṣe ìbírí jẹ́ ibi tìbáwọn ní islam bí àṣìṣe mi

kai kai ya samu ja agokan kofuru millatun wahida kafiriti ba konyara atara na oko ni da slatun to ri ni ana se roki ama iju won to mori na tawro ya ani baba kokon ndo kai e won to mori

ami mura hunawo ni sura abi banyi hunawo kama ni nyaju onon ina juwe won to mori ini apawra ana bi old testament the bible osona no no no no ida mare ana ni beko no baza mare don bituka gebe gebe avam Oba obabo no mi benu kenyo ina sana wa kebe omori ono re mi benu kontu omori obe ndo di islam dọ́dí islam dọ́dí islam ọ̀bẹ̀rẹ̀ mọ́mọ́ dọ́kà yìí na ló ń tó na rí ọ̀nà àbọ̀ ìjọ ọ̀nà aṣọ ọ̀rẹ́ ìjọ na anyi ọ̀nà ọ̀sẹ̀mẹ̀ sádàkà èkó òmòrí nìyí ó jẹ́ tí lọ dọ́là na mani yé èyí àbálẹ̀ ka islam islam islam na ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ ntòmùrí ọ̀rẹ́ ọ̀tá rẹ̀ àmọ́ mẹ́nẹ́jì òtítù dọ́vẹ̀n ọmọrẹ́ rẹ̀ ọ̀ṣẹ̀ wọn rẹ̀ dákẹ́ gírígírí rẹ̀ kẹ́nẹ́ni ọ̀nìyàn ọ̀nà kẹ́ gírígírí ọ̀nà yẹn sọ̀tọ̀ wà ọ̀nà onísìmẹ̀ rí ọ̀bẹ̀ ẹ̀ sìmẹ̀ dé sí sìmẹ̀ àmì ọ̀bà ayẹ̀ dé sìmẹ̀ ayé ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ kẹ́ wọ́n tó wọlé ilẹ̀ kùsì kẹ́nẹ́ salati wa mutum muri ne gaskiya haram da hawa ya ku salati wa mutum muri ne haram da hawa ya ku isi bi ọsán náà bí aláta máa ń kàn kún tó muri ọmọ anìmẹ muri anabọ ọba ya ilé muri anabọ ọba ya ilé.

ọ̀rẹ́ tó ń tó sallallahu alaihi wasallam dáka yóò tó mori him kọ́nọ́rà bí islam ọ̀nàrà àdọ́ka yìí ẹ̀wà láti wẹ́n kúta kàndẹ́nì ní ẹ̀wọ́ islam nọ́rà àdọ́yẹ̀ àmàdà ọ̀nà wá sí islam á ní tọ́ ẹ̀wà kúkú ebebe enenebo diu diu de ina alba bonni hiwa duwa howo se ni pona abdullah bin salam kenani be e wala howo se dana ka e no ne be ni dana se ba to he akoko no ye ono ye wa dana se islam an to he dene láti ohun tó mọ̀ don tó mọ̀ yìí dọ́rà tó hẹ́ ní bọ̀bọ̀ inú abdullahi bin salam ọ̀ ìdón tó mọ̀ yìí amen nẹ́yẹ kọ̀ ìdón tó don tó mọ̀ don àhọ́wọ́ ọ̀sẹ̀ káyé sófò ká ní anaghị abdullahi anawezi salam ana baba ko ne daka ho huwa sayyiduna wa ibn sayyidina daka ho odo bi dai ana bujo do bi dai obo no no ine du ko sabe kai huwa sayyiduna wa alimuna odo bi dai obo no no honorable no hu kirikiri na kakanai ono nyo yehu ina kaka naye salatu mtume jama nasika don to mulika wa domin ne kai ọmọ kare na aka ne mere ọnụ ne wa di islam ina ọ di islam that cause di islam láti ọjọ́ mú nínú ẹ̀kọ́ ọdún islam ń tó mú kéèyè ọmọ náà ẹ̀kọ́ ọdún káyè ọ̀dọ̀ wà àdọ̀ ní ẹ̀kọ́ ọdọ̀ dẹ̀ nídọ̀ don tó mú rí kàbílá yìí ní ìsẹ̀lẹ̀ ọ̀tọ̀hẹ̀rẹ̀ ọ̀nà àkókò jẹ́ ibi kan mú rí ọ̀kan ọ̀tọ̀hẹ̀rẹ̀ أكره الله يهودي لدك أشهد أن لا إله إلا الله وأن محمدا عبد الله ورسوله وأنت يهودي نكا إذا إذا أنا بك هو أو محمد هو سفي هنا وابن سفي هنا أنا رأي هذا أنا بجان رأي اليهود

Ah, àwọn ẹ̀rẹ́ mínítẹ̀ o ọ̀rọ̀ àbárọ̀ ọ̀nùrà ọ̀nà ẹ̀mẹ́ ìjọ ọ̀nùrà ọ̀nà ẹ̀mẹ́ lọ́tún tó mú yìí inere ya na ọmọ rí wíjọ yẹ tẹ́ka yìí أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين كنت مريكا وكي أرأيتم إن كان من عند الله كامل نديري أنا صديقي القرآن أنا ما سيكتون idomori ọhụrụ ebe ana idomori ọhụrụ ebe wakafartum bihi dẹwọn nani baba koko domo kaworiri ọnini washahida shahidun min bani israila ala mithlihi fa amana wastakbartum washahida shahidun min bani israila ala mithlihi doni de nọnyara iná ní bọ̀bọ̀ kókó iníbà ní israẹlẹ̀ ní donivin ònyára onivin onónó múrí àkànnà abdullahi bin salami sọ̀rọ̀ donivin ònyára iná ní bọ̀bọ̀ kókó domi ìvénu túrẹ̀ súrí malù kùrọ̀ ánà nọ́ni domi ìvénu ìyọ̀ irí malù kùrọ̀ ánà nọ́ni heriri malù kùrọ̀ ánà náà múrí àkà àtàwọ̀ra omi ìvénu irí malù kùrọ̀ ánà ka inikaye

anamisi ah, yìí ọ̀nà ọ̀dọ́mú mẹ́ ọ̀nyí ka mìírọ́sọ̀n di mìírọ́sọ̀n di mìírọ́sọ̀n dò di ma bá fún yẹ amọ̀rọ̀ ka ma ṣọ́ọ̀jẹ̀ alamisihi fa amana dọ́bí bi nọ́nọ́ ni anahu nọ́nọ́ bọ̀bọ̀ kú anabi bi nu Quran na si tu hea ido muri ya kureven. Doma ni rani jenun. Wasta kibartum down ni ime rasho kata ngoni. E ono mara ibe ibe. Kwa heke zai zosa ni bimani. Dome rasho kata ngoni ni. Inna Allah la yadil qawma dhalimin. Tatatara La yadil qawma dhalimin. ọmọ ṣọ́ọ̀dẹ̀ èzú ìrẹ̀gbẹ́ níhun náà nìyí enéhun náà ọgọ̀zọ́ lérí zẹ̀yìnrà dọ́bà rẹ̀ máa kàdọ́kọ̀ náà dídọ̀ ọ̀yẹ́ kẹsẹ̀ ìdáyọ̀n ẹ̀bọ̀ ọ̀yẹ́ ọ̀rọ̀ níhun náà vọ́vọ́ mórí kàkà yìí iná láhà sùkọ̀ mórí àkókò mẹ́ ọmọrí ọba lọ́tún tó múrí ni déèkì inú rẹ̀ yí abdullahi bin salam ayonu sí chi ẹ̀tẹ́n àmọ́ àtọ́bárí oníṣkọ́nà káàkiri súrọ̀ náà ní súrọ̀ tún makíyà kì súrì mẹ́kọ̀ ọ̀bùn wọ́n kì sọ́tù wọn náà abdullahi bin salam There never be Islam in Medina. That is kind of kakaye. Even in the life in Salah, it is I don't know chihete. Ama ya sani vya vika, sura ni mo chihete ima kadava zeta ima jina. Osu kaye, ome vi makia vo, kabano vi makia. Slatan Tromari ne. Anda yake ọrụ ọrụ na mayẹ ni ne ẹ̀rẹ̀ àìmà àìmà tafsir ìdá jẹ́ tọ́ fi kí ni rẹ̀ Abdullahi bin Salam ayọ̀rọ̀ ni ṣe tẹ̀. Kúrẹ́ na wọ́n sì yẹ. Anamọ̀ bọ́ ni ni tọ́kùkù àtọ́wọ́ wa ẹ̀ ní mẹ̀yẹ ti Madina. Èrè sọ bányibányẹ bá má yẹ ti I was on the Hazard. ẹ̀ka e ìwá èjá e àyí kẹ áwọ̀sọ̀ rẹ̀ e khazaraj èrèdè ibi nẹrẹ yahudi ní àmbọ̀bọ̀ nìmi iná tí madina rẹ̀ rọ̀ ìjẹ́ èrèdè ibi nẹrẹ yá nìmi dẹ́ ẹ̀ aka ìwá kahó ọjẹ́ àndán àníbìọ̀dì rẹ̀ ma ẹni na èyí dọ̀ ọ̀tọ̀ hẹ̀ ọ̀tọ̀ hẹ̀ dẹ́ ni bẹ̀kọ́ rẹ̀ ma dẹ́ ẹni sẹ́ nyá kẹ́ bẹ̀bẹ̀ tóra so. anisa mbaba yabika aliyahudi ni ene ture so no ire so ebe mbanye bana na yeti badi ene to ire ibi bi kem de kore kon de kenere ya na nyire ko yi wan iyahudi ebe di ni poro de gemu hini ire so ebe no ma ni omi bẹ́ẹ̀ ló mọ́ tó mú rí bí esere wọ́n tẹ̀tẹ̀rẹ̀ sistem ọ̀nà sọ́yí sistem inébìrà uzenazi mmehie ọ̀nà pọ́ọ̀rù tọ́jú ọ̀nà ìbùzọ̀ onye onye rẹ̀ n'ihe lòtò sókò múrí rẹ̀ sọ́yá iná jìnà yahudi alùpàwọ́pọ̀ ní dẹ́gẹ̀mú yìí rẹ̀ mí ìrẹsọ́ ìrẹ̀nẹ̀mí out on the hazard ẹ̀ ẹ̀mẹ̀ gẹ̀mú yìí rẹ̀ mí ìrẹsọ́ ìrẹ̀nẹ̀mí dẹ́ ìkẹ́nẹ̀ yà á tọ́ ẹ̀mẹ̀ dọ́ọ̀rọ̀ àyè bẹ́ẹ̀ ne bẹ́ẹ̀ wọ̀n rẹ̀ bẹ́ẹ̀ kí náà yà yi tirẹ̀ yìí obìnrin rẹ̀ sọ ìfẹ́ náà èkútú yẹn yehuda ẹ̀yà náà wọ́n ya ẹ̀yà mi kàná kó ẹ̀rẹ̀ wa bẹ́ẹ̀ yìí gà yíwá yẹrẹ man láfíà yà náà yìí náà na náà nìyí ẹ̀wọ́rọ̀ yà náà yìí na kà náà nìyí ìjẹ́rẹ̀ ìhóró wọn náà kà náà nìyí náà náà tọ́lá yíwá yẹrẹ mi dẹ́

amporu tu yana na agye nan ɛsɛ system ɛna ya wɔn ozɛnɛ ayi de nɛrɛ ana hɛrɛ sɔ ɛbɛn bɛn asɔfo bɔlɔ kɔkɔ ɔmɔri yɛsɛrɛ mu ɛtɛtɛrɛ yi na agye ka yahudi ɔhɔrɔ ni alusun na ni irikye ya yi na agye ne yahudi ɔhɔrɔ oh, ni shia ni irikye yɛ abiragorago naba na abirago ebanye banye resehe ili islam ina jin duwe do kaye yahudu ohuru nwo licheo yahudu anabo abirago ko mori ka ene lafiya ni ana ya eke na sara ne ne sara eke na sara ya ba aburo kaye huse kaye sebe de ka datilarbao mani daru iraq bana dẹrù syria bana dẹrù libya bana dẹrù somalia bana dẹrù afghanistan bana dẹrù ọ bẹẹ kira ìtùnú tunis bana dẹrù wọ́fọ́ ìlàrí kàní lè hùwù bahrain bana dẹrù egypt bana dẹrù abẹ́kọ̀ọ́ ní yà ń la lábàá bẹ̀kọ̀ọ́ kú ọmọdé bẹ̀kọ̀ọ́ ní kú ọmọdé ní kẹtẹ́ ẹ̀wọ̀n tì náà sẹ́fẹ̀dẹ̀ ká sẹ́fẹ̀dẹ̀ kí ẹ̀kọ̀ọ́ náà ẹ̀ máa ń bá dídà yọ̀. iri medere ọnụ na ndị nwa enye osi mmụọ ori iri medere ọnụ ọba na-ana aha na ọrụ enye osi mmụọ ori ọ na-abịa n'emeghị ụwụ yahudi nne na e ya e na ihe ka e ireku siria reze tivi ya nụ ọ bụ ya na yahudi nini ene mmemizai na nweta siria wata anyị enye ee ordinary aadisi na enye na mere mere dẹkọ ẹsẹ kí mmiri mi mmiri mi zai ma ìjẹ èrè kàyé ìjẹ má kọ ẹtẹ president ọ asad bashar la asad Ije èrè ka ọwọ na nyọmọ ẹ máa kára àná àbáyé rẹ mẹ máa and then uh, eh, yes ka ire fono no hora e avamra mono e yes ka na hi o adenen akanda hizbullah ni e yes ka na hi wa ni re abani bi stage i mean first stage money ta abani abani bi plan do the plot eh, do the etodiri e sabe me da hi wa ni re dela na se do asiman kakaye eh, then ire mo ija na akure ama ebiri siri akure kwa ama kwa hama wa ni na-egwo misail nanụ eyeke na ewo hizbullah na kwetera ọbị and ilere emehure ne hurmawa hizbullah kwetera and hizbullah eva eh, nava eneva nava hurma nọ ireku siria bibi tibi hunava and hizbullah emibi eh, betinye nwe mititi ezi ikere kwa ọbị ilere kwa ọbị rekene amakanye na-elekwu slọ́tù tó mú rí mi ìsọ́nì jẹ́ ọ̀gbọ́n náà àndọ́ ọ̀rọ̀ ayé ni kì í ran ihezbollah ní bakanan àndé kì í ran ọ̀rọ̀ ayé spọ́nsìlì ọ̀nà ìran ó jẹ́ ebi wa dama ni bẹ̀yẹ kó mú rí ike òkèlè rẹ̀ sọ́hẹ́ náà dì mí bí àwọn ẹ̀rọ wà á hà kẹ́lẹ̀ ọmọ rí náà kógó náà kógó ọ̀nà ìwọ ní divine intervention ẹ̀ẹ́sìn yóò yọ ilé bìrà ọmọ rí náà omori bayowu bayowu wa zaaje kẹmẹ wa zaaje ẹnyẹ mẹkuru zaaje muri ẹmẹbọ zaaje amen isa amẹrẹ sọ ẹ ẹzọza lọrẹ yìí ní sẹgbẹ kó omori hin sọ ìfẹbọ ọyìn ní nwọrọ ọyìn náà ọgọrí ẹ kó omori hin ẹ wọ gbọdọ. ẹ̀yìn sẹ́yìn wọ́n bìí èkó òmùrì lọ́tí ọ̀tọ́ òmùrì nìyí ìsáà máa rẹ̀ sọ́hẹ́ náà bí àmì wáyé wọn òkú òmùrì ògbóró àbọ̀rọ̀ kí sáà náà ibi sáà anákẹ́yìn òkú òmùrì ọ̀sá náà náà ibi ọkọ̀ ní ìnòzè náà náà àbọ̀rọ̀ kọ́ ọ̀zà máa ọ́ àyà ní

e aráàlú ọ̀ntún ìrìnyẹ bányẹbányẹbányẹ ìrìkà ìpẹ́ ní nàtọ̀ ahọ́rẹ́ fáwọn sọ níbi suleimana anabi dawuda anabi musa nana ane ìpẹ́ ní afọ ahọ́rẹ́ àdìrìkà anamẹ̀yà ni dẹ́ni ìrọ̀kà níbi ọ̀dẹ́rẹ́ mọ́ n'anamà ní rata ìjà ayẹrẹ ọ̀rẹ́ náà ti tọ̀ ẹ̀ iná ti ìjọ mọ̀rí bá ṣọ́n tó mọ̀rí kwẹ́tẹ́ dẹ́ kí wọ́n na lárúbáwá ni ní iná wọn lárúbáwá mọ̀rí tọ́ húrẹ́n dẹ́mọ̀ di eh, anúbọ̀bọ̀ kò ní tọ́wọ́ o dẹ́mọ̀ kavuliri ọ̀rọ̀ dẹ́mọ̀ kavuliri ọ̀rọ̀ òtún ní tó mọ̀rí síbẹ̀ dẹ́ nyẹ́ ahùn dẹ́kẹ̀ náà owó mọ̀ mọ̀rí kàkà yìí wọ́n na máa jẹ́ ahùn kìtàbùn min indilẹ́yìn مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم ما عرفوا كفروا به فلعنة الله على الكافرين ولما جاءهم كتاب من عند الله أمري كي إجان تكن دانا بهودو مري ببتوا القرآن نمري ستنتو مري يتون مصدق لما معهم دوغا دوغا دوغا زي زكايه taka mba na nejisi tutu hiwa anu kitabi ambo bonni kire ize ezabi mkido mori taka nden nono ayo kureven bible ni ma ka bon tawawa atakoko new testament ori old testament atawro ori injila wa kanu min qabli yastatihuna ala alladhina kafaru omori kaye dawa nyiko no omori osun to omori kwete don don don shal qur'an tutu yo an anabo benenan azabi ni ama kaka ọgụmbọ ba abẹ nínú ẹni bá nyẹ kẹbẹ bá tọ sọrọ nani larubawa ìjà níbi ọ náà ọ náà tọ hẹ bẹẹ náà sọ dayọ dẹ ma fọlọ ma ahum ma arafu kẹfàrú bi omori kisẹ nìyẹ kàbọ mẹbi ni ìjísọ náà wà bẹ dẹmu kawulẹ rẹ ọnu dẹmu kawulẹ ntọ omori dẹmu kawulẹ alukur'an fọlọ anatolọ alalikafiri omori kòziri nuan òtẹ náà bẹ kafiri nìyẹ otu kafiri ni irimi ebebe irimi irimi kafiri enen anaghị ire ere den na a anoziri na omori ọzụta ya na shaya mba na noziri rọba na ọha ihe ọnana ori na ọzụta ya na da akwa ihe na ọha ihe ọnana amin amin anịrị ya nne me ya anị ire ya nne ya dai yon to muri ya tattara kai on to muri ana ka ba ne agu ka juwa ni dai dai dai ni on ni chakan dan ni tatara atinjila amana ko muri o kai الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون الذين آتيناهم الكتاب أمريكا نلعك يا سيشاكا ani bɔ bɔ tɔku kwa tɔgɔ wa yaari funa ɛnɛ ya muhammad sallallahu alaihi wa sallam kama yaari funa abina ahun an nimi yu yɛ mi yu yɛ nɛnɛ ku yɛ mi ka ntomori yɛ n'a wa ɔmi a baju ntomori yɛ ɔ ye ne cɛ kan وإن فريقا منهم لا يكتمون الحق وهم يعلمون أمريكا أغني باينان ننكك يكتمون الحق أي راس ذي ذاتن يكتمون الحق أنا مري ملون بمو يانا ناجين ونو مري أكي ونو مري كي أنا ذي ذاتن أو أمريكا كتموا الحق الناس ذي ذاتن نصلك أننا كبره أسذي ذاتن يكتمون Fi'lun mustamir, continuous tense. Continuous present tense. Omolino. Poro tuho tuhuren. Benen nasi na izo noche. Wahum ya alamun. Ane eye. Eye keze zai. Matu yantu omolini. Biyana baba yayi. Biyana baba yayi. Domori hii dɔɔrɔ mìíràn sɔɔ ɛnɛ náà mà hekiriyɛ tɛ ɛnɛ náà hekori anakohiri kye ka anabai muhammad sallallahu alaihi wa sallam kɛɛba nabi ɔri dɔmori da kaa yi wa kaa am yɛ kulu naftara am yɛ kulu naftara. قل فأتوا بعشر سور مثله مفتريات وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين أم يقولون افتراه أمري أوكي نا كاكا أم إذا أي بل يقولون إن نا كاكا بنتو أمري وضع القرآن وضع كان إذا كاكا وضع كان قل فأتوا بعشر سور مثله أبا إيه، داكن nesi nasɔɔbɛ nini ɛlɔ larubawa suure ɛwo anaya nkiri ma alukuraan niri mi suure alukuraan suure alukuraan nɔ ɔrɔrɔ suure alukuraan bi one hundred one hundred and fourteen ɛhɛ ɛwo nɔ ne tia ɛwo bɛ niri ma ɛwo pere abɔ daaka na ɛwo nɔ ɔrɛ ɛwo na daaka muftara yati dɔw ba na daka wɔde ɛwo ma ni sɔtɔ ato min dun ne la. do ahia ọzọ nu avo hi nini anava avo nini ma onini ine nanawa kese ine nwa onini wanya kese nne ana kese e eh, wanya one onini ro ko no yo ine nwa onini na to wa hi ve nini de va mi de nu yo onini e va je pe onini ka e, ere ka wa ga nyire ono na ho kana ko de ni na hanin ke bi do muri ohure ve ke ba bo no e na onira se ve ama yanka iri mɔnɔ kɔn ɔno ntɔ mori kɔn ɔsoro dɔ kudo mori ɔkpɛrɛ nkuntum sɔdɛkɛ anyi zɛ zana ya rɛwɛ ni wa wɔ ne zɛ zana ni sɔlɔtɔ ntɔ mori nini dɔ mori yi daka yɔ ntɔ mori nika yi fɛ ilamiya sɛji bu lakum fa'lamu annama unzila ilmi llahi wa an ilaha illa فهل أنتم مسلمون فإن لم يستجيبوا لكم ẹnẹ́rẹ̀ bẹ́rù túwọ́ ìhìnà ònàkú ọmọrí àtẹwọ́n tó ọmọrí bí káàkiri ẹnana náà kàkàyè wọ́n tó ọmọrí dàrẹ́ ẹ̀ka dẹ́nẹ́rẹ̀ bá nyọ́nwó na dàákà dẹ́nẹ́rẹ́ sí súrẹ̀ ẹ̀wọ́ bẹ́ẹ̀ súrẹ̀ ẹ̀wọ́ péré bẹ́ẹ̀ dàákà bẹ́ẹ̀ sọ bẹ́ jòzọ́ ẹsẹ̀ nyere wọ́n tó ọmọrí àwòkẹ́mẹ́ kọ́ọ̀lẹ̀ dẹ́nẹ́rẹ̀ bá fún mẹ́ fáàlà mú ọ̀nàmá òǹzílẹ̀ bí ilmìlá náà yẹ́ nínú káyé kùránà náà rírò yíyọ omori èsì tí ó yẹtẹ idó omori ọhúrẹ rẹ wà aláìláha ìlànà dọ̀rẹ́ yẹn ní kéèyàn yìí náà sọ́nà wọ́n yẹ kẹ èyí omori ò nyẹ́rẹ́ gẹ́nẹ́gẹ́nẹ́ fàhálà antum muslimun fàhálà ìzọ bí stefan wàlmánà àlàámùr fàhálà antum muslimun dọ̀rẹ́ káwá di islam nínú dọ̀wà sẹ̀dẹ̀ nínú wọ́n dọ̀yẹ omori ọ̀rọ̀ ntọ́ nínú. sọ́tún tó nyɛ sɛ mɛtɔ mama ni ìdàgbé rẹ rẹ ẹnẹ rẹ bá nyɔnu sísú rẹ ọwẹ ìnírí ma lùkùrán dẹ ẹnẹ bọ tẹ dàáka ẹ dọmọdé dọkì rẹ ọkì hu nísú rẹ ọ dọmọdé wa ẹ wákàyè. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فاتوا بسورة من مثله ودعوا شهداءكم من دون الله إن كنتم صادقين وإن كنتم في ريب مما نزلنا على عبدنا وأجوا إلى كانني إن سنة مريكية يوريهان ya maka ni kan muri o ka kore ni kan do ori yan do o yi re hava kan wa eh, abro ka yan kun to muri o muri aka ba wa do re kan ni in sunu no muri chete ori yan qur'an onun chete fatu bi suratin min na si sura nya pere sura nya gene gene na da ka ga ni iniri mi sura ni hina amainal Quran. da ka e onore da ka da ka ni ni do ashaven e suri ɛwobo rɛ suri konyara wɔde ada akom do wa hiɔ onibi nu anaba anaba ahụ anaba anaba anaba ka wala nyere kana ka suri láti ohun tó mọ̀ rí ìwé nǹkan tó ń sàbọ̀kẹ́ wà wọn nílẹ̀ ibẹ̀ ìlànà ni wà wọn nílẹ̀ ibẹ̀ ìlànà la ilaha illallah muhammadun rasulillah sallallahu alaihi wasallam an isa ni wọn bí ọ̀rẹ́ káyé káàbì yẹn náà ìjẹ́ ká ìjọ́ mọ̀ rí ìmọ̀ ni káyé wa. dɔba yɛrɛ so ka nkuntun sɔɔdeke awo ne na yi zɛyɛ zaa kɔɔ afɛnɛ ni báyìí sɛ ka no omori ɔrɛ di dɔ ka yi sɛ ka dɛ omori maa nuba ba yɛrɛ so yi wa omori ɔka yi wɔyi dɔ tutula alayhim ayatuna kaalu kɔd samina lawna shaawu lakulna mitla hada in hada illa asaatiru la awalin wọ́n ìdá tuntun àlẹ́ máa yá tuna ọmọdé ka àyà nà ọmọdé ìjà àkàyè wa kọ́ọ̀lù kọ́tìsẹ̀mí iná dẹ́ka ẹnẹ́rẹ́ àwọ̀ ẹnẹ́rẹ́ àwọ̀ gẹ́gẹ́gẹ́ ìsọ̀ka lọ́nà ìṣẹ́ àlẹ́kùn náà mi ti hàdá oze mi iri mire ẹnẹ́ ọ̀rẹ́ kàá nà ẹnẹ́ wọ̀ọ́ náà wọ̀ọ́ ntọ́ ọmọdé kàá nà ẹnẹ́rẹ́ ẹ̀kọ́ kàá nà áwọ̀ iri mire ọ̀nù zọ̀ ọ̀bà ẹnẹ́rẹ́ ẹ̀kọ́ kàá nà ẹnẹ́rẹ́ kàá lima alkur'an na dẹni rẹ kaa lima sure na dẹni rẹ kaa ọnà mi kò mórí ọ̀pá yẹ ọ̀ka yín kúntùm sọ̀dẹ̀ kéyì wà á ká ló ń tó mórí dàáka nkẹ́ ọ̀nàrẹ́bù dàáka sísú rẹ̀ ni. àti sọ́ni bi ọ̀rẹ́ ká ìjà màá mi ká inú mi màá mi sí kàkà yìí ẹ̀ nàrà kiri mi ẹ̀rẹ́ alkur'an nà dẹ́rọ̀ kẹ́nẹ́ wọ́ bọ̀ kánì.

dɛ koe si mɛrɛ sɔ katɛ ŋo ɛnɛro da ka dɛ si mɛrɛ sɔ katɛ ŋo dɛ si mo kavɔ anamɛ pomori ɔdɔ ka yi dɔ ka yi wa ibi kɔlu lahumma inkana hada wala haqa huwa la haqa min indika فأمطر علينا حجارة من السماء أو ائتنا بعذاب أليم وإذ قالوا اللهم أمريكا وأنت أمريكا mɔɛtama inu jɔ ni kafiriye na nan ija kaka alahuma iwo mori in kana hada huwa alhaqa min indika ayi bi da iza alqur'an nɔnɔ ni din onu tu yon to mori ya ayi bi da iza ɔdi ni fam tira lena hijara fi mina samai zori yɛrɛ ta kui ka yɛ dɔn awi tina bi azabin alim ɛ awɔ o yɛ ma tɔ da ŋori siri yɛ هذا ما معنى كريم إن كان هذا هو الحق من عندك عين زي زعب نهون به ومري أكيف أمطر علينا إجارة من السماء زوري رتكوي رتا زوكي ويني رتا هورا بيبا أويتي نبي عذاب علي هذا أنا ما سورة ويقتل ويما تشذر موري شو هتا أنا سيزم روني كاي إيه، جزيرة سوكتن olùjòzó ilẹ̀ ìdàkẹ́lẹ̀ ẹ àwọn ọlọ́mọ ma nìkan adé ìṣòzó yẹn àpapọ̀lọ̀ka àṣíyàkù yàkútàtẹ̀ yẹkú na nǹkan na hádà wọ́n hàkàmìnà ẹ̀ndíkà fàdínà láhù adé ìṣòzó yìí ni wọ́n mọ̀ ní ṣòdà ní ṣòdà náà rẹ̀ ṣọ́nà tẹ́tọ́ yà ẹ sáwọn kẹkàá ẹ̀ ẹ̀mẹ́dẹ́ yà táyà omori kòmori òtú ẹ̀ nìyẹn tẹ́lẹ̀

E, danye mmamara dɔɔyɔ ntɔnɔ deyi ne korɔ nɔ omori kaayɔ ka ɔtɔhɛ ho ne korɔ nɔ daa ɔtɔhɛ tɔntɔnɔ dɔɔyɔ ɛtɔhɛ de omori obi tu ɛhɛtɛ ìjọ omori mìíràn rárá kaayɔ ntɔmori kò mi hijira dɔbi hijira dáa bàbá ntɔmori hijira madina wa dotu yɛ n'ohɛ tɛn wòye ne wusa dɛm dɛri yɛ tɛrɛm dɛwɔ hinɛ tara wɔn ne wɔn ne odi yɛ di yɛ ne di dɛ na nana wɔn abuja dɛ eku abuja kafiri gbooro kafiri odibi kafiri sinatibe kafiri ne esu na dɛ ameri su suuna, ka kaa yɛ ntomi kɔ ọmọ medicine. ṣù náà kọ́nà ẹ̀kọ́ ndẹ́kẹ́ yíṣù rẹ̀ ó ní yíṣù rẹ̀ àmọ́ ọ̀nà ọ̀dọ́yọ̀ ah kábírí tẹ́mẹ̀ orílẹ̀ ìhun ní fìrà áwùnà ìdí fìrà áwùnà rẹ̀ kẹ́ iṣu ọba àánì ẹ̀ dọ́kà ámọ́ntò bí lẹ́bí àmà náà bìí bànú ìsẹ̀rá ayílà wà á nà mínà mùsùlùmí náà fìrà áwùnà hàn kàkọ́ náà dọ́rẹ̀rẹ̀ sẹ́ni bàní ìsẹ̀rá amabila sɔ kata ŋwa mi mɛ ka sɔ kaka amantu bilahi ladi laa ilaha gairu dɔki riri sanni bani israeli yɛrɛ dɔri rɛ ama na isi da yuru ni abu jahali silati o tomori ma sɛnyɛ wa mɛmu sallallahu alaihi wa sallam sallallahu alaihi wa sallam wọ́n mọ́ sọ́lọ́tún ní sallallahu alaihi wasallam ya kó omori ọ̀rọ̀ omori ọ̀nà mẹ́ àgírí mọ́ tó omori ọ̀nà omori ọ̀nà wọ́ ọmọ àgírí mọ́ tó ẹ̀tẹ́ omori ọ̀nà wọ́ ọmọ àgírí mọ́ tó ẹ̀tẹ́ amin amin ana ni mẹ́kẹ́ yóò tó omori yìí tọ́mọ́ yẹn ní bá ina nana kiri na nwere enen ovi abuja li di ipenye na maye deka ono vi anadira na buzi alharifi ono kiri na nwere enen kai ari da ira ovi ni umri odrori ile tekwen kenedo lati onto mori ni ogbori refo katanwa wono ogbori ana ehe sabana ire mẹmẹ báyà ẹnna ní masomoriya ìjọ mọ̀rí káyọ̀ kafa tóbi sóra tí mímí tìlì yìí sí sóra yẹn lábẹ́ ni ní mi sóra alukur'ani ebi yeri musailama tó kàdáàbì ní léèrè musailama ana wọlé tó dìbí ana yẹn wọn na nabi lọ́nà kan lẹ́fà nabi inú mọ̀ tó mọ̀ yìí. musailama. dátọ́tọ́ àwọn súre mùsùlùmí súre má bàtà yà dífdà نقي كم تنقي الماء تكدري ولا الشراب تمنعين سورة إذا جئتوا لا وانني ساكا وانني اسم سيلمة كذابك أوكي يا دفضة ما هي أروه máa yẹ wùrùwú na kìí wèé nónú àná ẹ̀ náà wọ kàmtù na kìí ó wàá rí dìrè nónú jẹ́njọ sàn lẹ́lẹ́mà àtúkẹ́ dìrì wéèrú du ẹ̀yìn wéèrú vara wéèrú bẹ̀rẹ̀ ẹ̀yìn wéèrú du ọ wọn na ṣẹ̀rọ bàtàm náà yìí ọ̀rọ̀ ọ̀rọ̀ bẹ̀ kọ́ náà bá kìí wéèrú yọ ọ súrẹ̀ náà iná àbálẹ̀ náà lámà sọ̀rọ̀ uruwu wee no ọya ọya inu mụnụ ree n'owu wee rubenyizi wee reru ihe ala kaso sura musalimatu kadaba wa non ọnụ anakon reva nabi anahel ansi ọnụ ọnara ya masọ were ka ya ọnọ nyel kụrụ a na na sandabaka sura ere bato do wa sura nere inyo alam tara kayfa ala rabbuka bil habla akhraja min batniha nasmatan tas'a min bayni sharasi fa wahasha wa isakan Wai ka abi sai sa'an ewar kunna lan tara kayfa fa ala rabbuka sai zira Snatch your tombo ni <laughs> okay amagudu eyeri eyi papa bi ọsọka ah anke wero so mori a omeriri onire onire akhraja min batni anasị na anas matan tasa o shoji na ụnọ onire nyara na azute min beni sharazi fa wahasha dị ka ho no ogboro agịga onre enyin enyin ka ọsha ọhụrụ. sura lanzi wa wafa nisan reka alfilu malfilu lahu dhanabun wathilu wa mishfarun tawilu fa inna dhalika min khalqi rabbina laqalilu salatu to muri sura ma ese ran wa wafa ne akalfilu malfilu odaba wa isa ha baba lahu dhanabun wathilu onyo muta mtene akọ akome ومشفر طويل إيه دون ينوبا ونوبني أكو غدا أساسا كوبوني nana abaara ifuka ifa ina dhalika min khalqi rabbina la qalil ana inu no muri hen ni owe sura man rai ma wasamni <laughs> ina sana na annadira na bi alhari hisan o ina na akwayara kare ya tetere ina larbawa dogun ni quraish ven don da ko te kana mi mo araba ona guche alquran don zuru kan si qur'an ne ba so ne kan ne ok wazare ati zara wal hasidati hasna wat tahinati tahina wal ajinati ajina wal khabizati khabza fallaqimat laqima sura na Bata batodoa utumane mi oka wazare hafi zara enenye na na akoro ko abana itiriza ino itiriza wala hasida ta hasida enenye na ana akose na ara ino akose na ara watahi na tatahi na enenye na ana akwae ino akwae wala ajina ta ajina enenye na na epigari ino epigari wala habida ta habida enenye na na me bread fallaqimati laqma enenye na na nyala ro to ino nyala ro ọjọ́ tó mọ̀rí mú. Ìyẹn sì látún mẹ́rin tó mọ̀rí mú. Súra nábẹ́ ọ̀nà bẹ̀rẹ̀ ha rèé fìyà, súra náà rẹ̀sì rẹ̀. Ànìjọ́ mọ̀rí káyíwá káyé, fátúbì súra tí mímí pè é, ẹ̀wọ̀n lọ́mọ wọ́n rẹ̀ kárẹ̀, àwọn lọ́mọ rẹ̀ sẹ́hẹ̀,

Eh, annabi na zai harin rewa sama kan ne aka wannan jimi za sama walbari za ta ma ma za ga munziri kuma ma ta ga wa ma ka zaba bi hawa kawa fi ma na taka bi warawa a yaso ne zini wannan jimi kumuri <laughs> wani aka wannan jimi za hawa wani ka wannan jimi sama eh, omori ki wannan jimi ono suzon ono siyeku omori otun zamin orinyin ẹ̀mí ẹ̀hún yẹ́ rò lè sọ́sà ikọ̀ ẹgbò múrí hawa omorikọta kúrò ní ọ̀dọ̀mbẹ́sí bá a sì jẹ́ bá yẹn tẹ̀ àwọn ọmọ ẹkú ìjẹ̀lẹ̀ kú ọmọ ẹ̀hún ní bàbá sí ìdó dàrú ẹ̀hẹ́ rẹ sama sama nájìmí ìdá sàmà sàmà na ìjọ àhírẹ́ náà ìjọ ọba ìjọ àhírẹ́ náà wàlbárì ìdá tàmà ìyọba ní

sẹ́sọ́ ni mi sì ní wọ̀n nájìm ṣúrọ́tù nájìm iná kùrán given it to kai then what are they kai any sango me any sango me salatu yon la ilaha illallah uwa bono do murido wa kai ومن أظلم ممن افترى على الله كذبا أو قال أوهي إلي ولم يوهى إليه شيء ومن قال سأنزل مثل ما أنزل الله أمري أكن ينبني هنا دورا ينقل نغاكا أو داريتي كومري أغوكا أبدا تنكا نكومري ستيه أكا نجمع أبا كنكني سام omori aka ọka wa kaka ya dadawo na ki kampu na ki ewuruwu wenu le ọkọ ere ukpere ka ewure enu omori eche ya nri menwe se nyete omori eche ya teka zara hafi zara enenye na ene etiri sa ino etiri wala hasida ta hasida na wani falaki matalaki menenye na na nyara rọta na nyara rọta sa ha rọta slati onto muri ni do muri ki wama na azla enya na bene huna mimma niftara ala allah kadhiba do re huna ne kakaye o dari ti ko no muri aw qala uhiya ilayya ave yon walam yuha ilayhi shay aw amra mika yon walam yuha ilayhi shay'un aw amra mika jisa yon ومن قال سأنزل مثل ما أنزل الله أطلع كاكاي أني دي تشويته إذا مشو مريكيته قرآن kɔnɔ etsi ohɛtɛ sinɔtɔ ntomri nyi alimami kutuyi rahmatulahi alayhi ayi ɔnɔ yɛ ni tsi ɛtɔ yi niri mɛ wɛlɛ nana yɛ wɛ nana bi ɛnu yɛ musa yɛ lɛmɛtɛl kadabi yɔn ala ansi yɔn ati anyɔ sa sadza oniwo sɛ ɔ musa yɛ lama lɔri rɛ ka nibi ɔnɔ rɛ bi a nibi ɔnyɛ nɛ ɔnɔ rɔba ni ka nibi inire yani ni omuri choso ni heten ama limamu kutubi okaye aya nono rechi chihete inire yo abdullah anawozi abisar anawozi abosar oka abdullah anawozi abosar yono na inova na cheri wahayu yontu omuri oyi nani echi alquran echi aya hete echi sura hete anya nna na chere yontu omuri hi onto omori oka de chere esho chere de vare makayo onto omori hi isani chere ehe no onto omori kigere geda zo mebe sallallahu alaihi wasallam enenye ino e chere no onto omori do confirm sallallahu alaihi wasallam quran o me chi yeteke na va chere onto omori onyi eno na chere sai abdullahi anabozi abosar gano na do ino na chere sai onto omori hi ana akyɛre wahayi yonto omori him saa wa name ɔfɛrɛman dɔmi ri dan dɔho ne islam dɔn na wahuri kabiri nini alimami kurtubi dɔn ba kaa ni ka ye inire yɛ n'omori kya yi sɔ ni yɛ tɛn ɔkisɛ naa ɔdi ka ini yɛ n'omori kya yi ni yɛ ولقد خلقنا الإنسان من سلالة من طين ثم جعلناه نطفة في قرار مكين ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لهما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين Ihe omori kyɛ yɛn no ni yɛ kyɛ yɛn to omori omori ɔkɔnɔ omori mɛmɛ to nɔla omori kabi bi ehu mɛsi kɛmɛ tuure gɔdɔ yɛ lɔ ehu hu n'ezi ɔmɛ dɔkure bɛ nyinɛ ŋo daa to ne yɔ o omori mẹ́mà aṣọ hùn ní yínà wọn dọ́ọ̀bàrí anyọ́rata hùn anyọ́rata dọ́ọ̀bàrí ègangú hùn ní ègangú dọ́ọ̀nà omori dọ́ọ̀nì bàrẹ́ ẹ̀tọ́kọ hùn ẹ̀tọ́kọ dọ́ọ̀nà omori dọ́ọ̀nù kúkú àgùyè kwẹ́tùkọ̀ nọ n'ẹ̀wọ̀n hùn ní ìlà àgùyè kwẹ́tùkọ̀ nọ n'ẹ̀wọ̀n dọ́ọ̀nà omori dọ́ọ̀nù kúkú bá àbàrà ìjọ tó mọ̀rí máa káà náà yẹ̀nàmà àkyẹ̀rẹ́ sá yẹ̀nàmà àkyẹ̀rẹ́ ọ̀ yìí zẹ̀ ẹ̀tẹ́ alimamu kutubi ọkà yìí abdullahi náà wọ́n di abọ̀ sáré ní sọ̀n ọkọ̀ nù ọ̀tọ́mọ̀rí ọ̀ yìí zẹ̀ ẹ̀tẹ́ dọ́kà kà fatabarakallahu asan lukọ̀lìkì ọkọ̀ ní fatabarakallahu asan lukọ̀lìkì ọ̀nà bàbá ẹ̀wọ̀ mọ̀rí ẹ̀wọ̀ mọ̀rí ẹ̀ náà kà ọ̀nà nùrọ̀ kékeré ẹ̀ka abdullahi bin abẹ sáré ọ̀nà màá ní sọ́sọ̀ ní zẹ̀ ẹ̀tẹ́ don tó mori kayaka aláàmì tí ó yẹ tẹ́ bàbá ọkẹ́rẹ́ láti tó rí ni ókè náà abdullahi bin abi sab dọ́kà lóòrò ó náà nìka abinayira anaba muhammad sallallahu alaihi wasallam kọ́ náà náà tutù yìí ẹ̀hẹ́ ẹ̀rẹ́ tutù yìí tutù yìí ọ̀rẹ́ kà á bá mi zẹ́ ẹ̀tẹ́ lọ́kà má mi àbá mi tutù yẹn sà á lẹ̀ ẹ̀dá tutù yẹn ara rẹ̀ tutù yẹn ara nǹkan mi tutù yẹn ẹ̀ ara mi tí ó kyẹn ìdí mi rẹ̀ ọ̀nà ọ̀kà ọ̀nà rẹ̀ sọ̀ ọ̀kà dọ́mi rí dá dọ́wọ́ ní islam dọ́wọ́ kíkà fìrí nìyẹn àmì sọ́ni bi ìdí sẹ́ni yẹ pẹ̀tọ́ àbíká yẹn sẹ́yìn náà ó mà rọ́bì ọlọ́wọ́ àná ọ̀nà sẹ́kìrì ọ̀nà ni gbọ́ọ̀nù.

ohun tó mú yọ ọ̀pọ̀lẹ̀ ẹni pé ọba yà á sí àbí ìsọ́nà ní bí bèèrè ọmọ náà àmà yukata tọ́ yàbọ̀ yàbọ̀ ọ̀nà yàzú mi jẹ́mù iná kanirẹ̀ ọ̀nà yàzú moderator ẹ tọ́sọ́ wọ́pọ̀ ọ̀yìn na ọ̀nà òmùrí ìnà ẹ̀yẹ yìí orí moderator ní di moderator náà kìkà umar radiyallahu anhu ire ọnụ n'ime ayọ ete dee kinu ọhụrụ ebe dọsa ete ọnụ ọgwụ ama amade ki eyi ọ abdullahi anabozi abusara ọnụ ehe ịzọ ma ọya ịjọ ọbọ ya tó tóbiri ka umar ka azami ya ya anke ankɔ ne mɛ yawo ma ɔrɛ ya yosabu kɔ lɔmiri ta jamu wani zama yana ne amma wallahu alam wa ilmuhu atam wa astaghfirullah mimma la alam ese zama jamu wani zama yana ne amma al-imam kutubi ana da shawo kai ne rai abdullahi bin abi sahiya in tafsira sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam sọ́mọ̀rí màná kàíwá ẹ̀nàmẹ́ hẹ́wẹ̀ nànárì irí musailama alkadá ọ̀rẹ́ àǹsí àti sàjá dọ́mọ̀rí dọ́ kàíwá kàí fẹ̀yìn lámtafàlú wà lámtafàlú فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين فإن لم تفعلوا ويبعض الشافين دو سسورة يا راجلني إني لي بسورة القرآن دي لي سانة كنا بعض الشافين أقول كنا كنا نا كنا بسورة لا والله أقول ولم تفعلوا دو بري كوان كان يمنا نا دو هر أبدا فاتقوا النار التي وقودها الناس والحجارة وإدت للكافرين فاتقوا النار reka wa nya wa hira ne ne iri jahannama annati waquduha an-nasu ene kaka esa se kairo no petrol an okwan eno badan omuri o heyo no no hola ne omuri o hay hola ne ba ka tara bana atina fi dunya hasanatan wa fil akhirati hasanatan wa qina adhab an-nar amin amin ربنا أصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما آمين أمريو هاي هون الجهنم والله العظيم أهل يا إلى نوبي أهل يا إلى إدني كنوبي مريو نبوا فياك مريو نبوا فياك إوانا متلاوة القرآن ما صوري أسوك هوري ننهو ebebe imihini ramadana wavatul qur'an iru etu ilo muri ya kareri jahannama jaiba wa pomori yo isere kusire uhona jaiba wa po isere umo muri komori osire uhona eh awu kato wa wa jaiba baba madua bahana wa ova ova domen dutinal janna do wa ropal janna wa kunyenwewu agukiri he banyin ọbẹra dọbẹ aljanna omori ọna ha ahụ nira ha ina aljanna wa ana amma wa ayi oju sunu dun jẹ ina ina wẹrẹ kẹ aljanna dun pomori pomori mẹ mẹ isa aljanna nọ nọ nọ wa sẹbẹtẹ nan ọna ogogu muri ama bẹ ọba ya muri ama bẹ ọba ya asọ yìí n'ayọ kẹne ka yi onde wa zẹ tẹ wa zẹ tẹ ẹ asọ nọ ẹsẹ asọ nọ bọ ẹ ekiri ẹnagye wẹrẹ yọ ọwọ nọ ẹ wẹrẹ ka ẹ dẹ nà nọ waya ne wa yutum alquran duwa mi tadabbura ne sasa sa ya tadabbur duwe ro sasa uma kana duwe ro ni mituma ne sasa e eh, du to sha do demu na wo eh, amma wa da tuman wa ke kana ki to si titezu muri na baba ya bai amin amin fataqu an-nar allati waqudaha an-nas wal hijar o muri kin ni yanura ana ka kai aza onre irata ava se kairo non azɔn rere ta ase kairo nɔn o ye dat lili kafiri ene ti ɲɛ ti te yen kafiri mini mori a hayi kɔnɔ ni. dɔw mori dɔw b'a la yɛ tɛ b'a si ye i y'a bɛɛ pitika ye kula i ni tama a tɛli insu wali jinnu kula i insu wali jinnu. ألا أن يأتوا بمثل هذا القرآن لا يأتون بمثله ولو كان بعضهم لبعض ظهيرا قل وانتم مريكا أيوة لئن اجتمعت الإنس والجن تالا تنالا تنال جنو ومريو أشارة طبي دينا أقول كوتيني رأي أذهون الجنو أما أوتيني رأي أين أين أين أين aljanun ne hunara da sa mirai marai nai nai o wa mo ri sire en ne to gidi in suratul rahman ya ma'ashara aljinni wal ins in istata'tum an tanfudhu min aqtar as-samawati wal ard fanfudhu la tanfudhuna illa bi sultan ijo mo ri akare oh, o ira ne beba o ne beba do se de kaljanun no so to gidi ije ka so mirai nai nai o yo ben ama jotin re o ye afa o mo so to jẹ́kìnrin ráyẹ̀ yẹ̀hún aljanna aljanna na zanyi ina zanyi ba da omori ya abar na na dori aljanna na don aljanna ne hugu na don mori su to kebe ban ne tudi kaye ina ku ikiyama ono ye na sima sebe ka aljanna ne ana ya ko dawo ana bi mumini ana dawo na ti islam eh e, ahoya ta na ora aljanna na ze so that's not seven that ẹ̀wọ̀n náà rẹ̀ rẹ̀ wọn náà jẹ́mìnà dẹ́ka anyi sáyé àárọ̀f iná àárọ̀f ẹni bẹ́ẹ̀ yìí ìrẹ́mẹ́lẹ́ yẹn jẹ́mìnà náà ọmọ ní mẹ́dọ́ bá ní ìgbù náà pòrò aljanna bi ni tigi e mo dire ko bi ke e ibani adama ana ana ana adaw ya nto e ye ti nyoti te na ma ni ya ana adaw ya kan amene adaw ma na ni ɛba kakɔbi ɛnam aman sika wiri tina gero omori ɛniri gya anam ehia ɛwan ama ɛnam dɔw ɛba na yi ka eremere ɛba ya anyi ɛba arɔf ɛ arɔf dara na ka ɛnɛ ehi dɔ pípẹ́ ava ne kaka okɔrɔ fifty fifty okoro ìbọn okoro hima ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ okoro hima náà ọ̀dọ̀ ẹ̀ka ọ̀hún náà jẹ́ nà okoro ìbọn ọ̀dọ̀ ẹ̀ka ọ̀hún nira dọ̀ yìí ní àárọ̀ dẹ́rẹ̀ yìí dɔmɔ yɛ nɔba kaka yi izɔnɔ alijɛnua nini re yi yabere na mi ha hiri ɛnɔ ntɔ bɛde ayɛ na ko sinatɔ ntom ri nini dɛ ɔba na hyɛ alijɛnua nɔ alijɛnua yɛ ere yi mɛ yɛ ne ha ni ere wa o te pi kiyama di yɛ ere wa de ne ere o te pi kiyama ana bɛ pi tiɲɛ ti bɛɛ amadu hɛtuma ti de ɛna kí akonya ɔsɛ ɛdi hɔ nɔ de ye ere wa ɛni n'ere agoka ye abɔmaa naa ina janna ohinɔ yɛ ɔbi ohinɔ yɛ muri ɔzɔ ayɛlɛ katina ɔna naa ina janna amin amin o yi dɔtili kafiri dɔwɔri dɔkɛ wali kola ini tama ati la insu wali jinnu ala an yaatu bi mithili hadha al qur'an o wali kɛ ye. تابعة الجنة ايبو بدفع بن ألا أن يأتوا بمثل هذا القرآن ترسو كاي إنس كان سيرما القرآن ونانيفي دين تشري إريمان دين شابه ونوفيني لا يأتون بمثله هم ليك نيفا أبو سيرما نيفي ولو كان بعضهم لبعض ظهيرا أو هي أسينيهم أسينيهم أسينيهم ده ده يمو بس أكو من غير مبارك dèétẹ́ nínú jẹ́ wọn tààzà àtàlìjẹ́ nínú ẹ̀fà bẹ́ẹ̀ ọmọ ní kiri máa kúrò àmì yẹ́rù sọ rẹ̀ lọ́tún tó wọrí nìyí. àwọn ọmọ màá ẹ̀nàmá ẹni ankiri mi musa ilẹ̀mà ẹni náà ìdàkàkẹ́ ní ẹ̀dà kaka ẹ̀nà àṣìṣú ẹ̀ kúrò àmì yẹ́ oníire ìsọ̀ kúrò ntìtẹ́ kàyẹ́tẹ̀ musele matu kadhab bana masuburi kaye ili mitamata pa ana ho nuba nabai muhammad ile anyana nereme tuwezo koni ile nabi onoro ona hewan ama ba me kanyo gwi ni rito gwi kunyara ogwi onyara doka shaka panen ava mi muujiza aba sito mata pawe an kunun to muri hime sallallahu to muri ni asha kapan tasho kapen do yati hei iya mama lafiya na be haya dogura dogu enani digu ha o ana lafiya na hatete don re kugu sallallahu to muri ni do muri do mo henyan do muri do ten jodi kaye ezikon vane ezikon ahia onto muri rebane no ini je kanaba muhammad sallallahu alaihi wasallam anyo zinuvo ahio jona habiba na vodi fudaik ozinuvo dogo gbeyi iye na igwe okwu iye no nto muri ire don to muri uzeka se to zinuvo no nan se do se mei baba ka ya rasulullahi inna bni wati abaidata hayyatin fa amiyata aina uja nono na ona shawhi o aje o aje e o aje o na shawhi ye na ibegu o bidugwe o ka je o na shawhi ye na ibedugu salatu to muri ni sallallahu alaihi wasallam ema ko e ka je e o traje salatu to muri ni ebi dị mma nke oke dọọsọ ebe abịa ka ahụ ewu twaje amama ya ka wụta atwaje atagwụgwụ ọ nọrọ etwaje dada n'isọ ka yọntọ mụrụ ka aje dị ya na ibe gwuru dọntọ mụrụ sọlọ sọlọ dọ ka odunuhu ka agwụrụ eme agwụrụ mụrụ don to mo doka bismillahir rahmanir rahim don to mo yati he yasun iya na heba no ha dia na heba ha yon habiba na wos fudai ova me he godo iraya no akupa iraya cheihu de ri ire tankuju omo mi ire tawa ina ne barika afɛ atontom ori yi ne te yi yɛ so ne tutiki rawi ne nana dɔre ama ne yɛ dɔkɔ ne ori habib amafɔti fudai ɛ ka a ɔyira apari ira yɛ bɛn na hu more than eighty years dɔw sɔri yi wi yɛ nyɛnyɛ ano dɔw kowu ŋɔ ɛ nye glass gana fa dɔw kowu ŋɔ that's a more than eighty years old ẹmọ́ bá parí láyé ẹbà iná wù láti ohun tó mọ̀rí nù àgùnbá ní báyìí pé atẹ́ atọ́ntọ́ mọ̀rí yìí ẹ̀nẹ́ ẹ̀rìn yàrá ìbára kọ̀sọ́ ohun tó mọ̀rí ọ̀nà ọ̀yìn ẹ̀nẹ́ ẹ̀rìn dọ́kítọ̀ sáà táwọn ohun tó mọ̀rí yìí صلى الله عليه وسلم المصلحون أصابئه جمعة يدا هي أنت بل أنت اليد البيضاء المصلحون أبنني أبنني تنيت أصابئ جمعة يدا أصابئ جمعة يدا أبنك أني تنيت أتي مجددني مجددون ساسالني أبيني فماس أني تنيت أصابئ ozigige ɛrɛ jumia tia da a ozigige amamɛ ka amayɛ no hɔ nyara hiya amta bal anta liyadul bayda e ɛwɔn e tó omori ovi ɔfofo nɔn anakuni gigɔ nɔn ɛnɛ abɔsi yɛ sɛ nɛni mo zigigi ɛwɔn e tó omori ɔnubobɔ ɔnubigigɔ nɔn yɛ na bal ewo ń tó mori wọta ni kìnnì kí dọ́tí tẹsẹ̀ ní sẹ́lẹ̀. ó bá máa ní ọ̀ọ́ni sọ́sàn láti ń tó mori ni sallallahu alayhi wa sallam. ẹ mọ̀ náà kẹ́nà ọ̀nà yẹn náà kà yìí òfin yomi uhudin rada aina qatadatin wa ainu alayhim uburiyati yawma khaybar òfin yomi uhudin amẹnuzi rẹ kú uhudu anyi asaba he qatada atue yi ina de mo nto muri oya atue yo nyara ozira ko don to mo sallallahu alaihi wasallam do so wa pan do si de yo no re matini yo no aguki yo no ma na to fa do to hu ne don matini yo no de ka e de ki yo no igori yo no no kuku ire te hu ne dé ẹ̀tẹ̀ ehu ní ẹ̀nà ẹ̀tù sẹ́yìn náà lè kárama láwọn jẹ́ ọ̀rọ̀ díẹ̀ láwọn àná ìnira kó yìí dáná báyìí muhammad sallam lórí yẹ lórí yẹ ti yẹ yìí dẹ́ nkẹtẹ́ yẹn nínú ọdọ ta ọba náà ẹsẹ̀ àgá wọn. ọ̀ní musa ìlẹ̀ mẹ́tò kẹ̀dẹ́ rìkọ́ láti ọ̀tọ́ mọ̀rí الله بعينه اللهم ارنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم من اراد بالاسلام والمسلمين سوءا فسلط عليه سفة قمك جبار السماوات والارض يا من له كل العزه ويا من له كل الجبروت وقد مكر الذين من قبلهم فلله المكر جميعا يا رب يا من له جميع المكر اردد كيد من أراد أن يكيدنا عليه وهول مكر من أراد أن يمكر بنا عليه واصرف خذلان من أراد أن يخذلنا عليه واجعل سوء من أرادنا بالسوء عيدا عليه ولا يهيق المكر السيء إلا بأهله وكذلك أخذ ربك إذا أخذ الكرة وهي ظالمة إن أخذها لم شديد اللهم ارحمنا فإنك بنا راهب ولا تعذبنا فأنت علينا قادر اللهم ارزقنا فيما جرت به المقادير انك لكل شيء قدير اللهم ارزقنا قبل الموت توبه وعند الموت شهاده وبعد الموت جنه وهريرا ونعيما وملكا كبيرا برحمتك يا ارحم الراحمين ربنا لا تكلنا الى احد ولا توجنا الى احد واغننا عن كل احد يا من اليه المستند وعليه المعتمد وهو الواحد الفرد الصمد لا شريك له ولا ولد خذ بأيدينا من الضلال إلى الرشد ونجنا من كل ضيق ونكد يا كريم يا كريم يا كريم اللهم يا ذا الرحمة الواسعة يا مطلعا على السرائر والضمائر والهواجر والخواطر لا يعزب عنك شيء أسألك فيضة من فيضان فضلك وقبضة من نور سلطانك وأنسنا فرجا من بار كرمك أنت بيدك الأمر كله ومقاليد كل شيء فهب لنا ما تقر به أعيننا وتغنينا سؤال غيرك فإنك واسع الكرم كثير الجود حسن الشيم فببابك واقفون ولجودك الواسع المعروف منتظرون يا كريم يا رهيم برحمتك يا رب الراحمين يا حي يا قيوم أنت المرتجى كن نصيرا وكن معينا وارحمي أنت المضيف وأنت المستعان به فانصر عبيدك بالعزاز والكرم وإن عصى أو جفى حمدا لشهوته غلبت عليه فأنت الرب ذو الكرم سبحان ربك رب العزة ما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين صلوا على النبي الكريم